أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá wọn títí dìjọ́ gbéǹde alkiyama abẹ́lọ́hún kó fi wá ṣe kòǹgẹ́ ìyọ́nú ẹ̀ àforíjìn àti wíwọ àlìjánà nínú Ramadan ṣáájú Ramadan àtìgbà tí Ramadan bá lọ tán ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni fíkú Ramadan part seven fíkú Ramadan understanding Ramadan part seven gbígbàgbọ́ yé àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ eléyìí tọrọ mọ́ ààwẹ̀ Ramadan apá keje a ti jẹ́ kó yé wa ṣáájú oríṣiríṣi àwọn nǹkan tọrọ máa wẹ̀ iṣẹ́ olóore tá a mọ̀ ṣe nú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wà máa máwọn àlàyé kọ̀ọ̀kan wá àtàwọn àdájọ́ tọ́jà àwọn mọ̀sáìlò fìkìhíyà àtàwọn àlàyé míì náà táàtà fi lè gbọ́rọ̀ mọ̀dán yìí yé kọ́lọ́wọ́n bá àlékè ọlá kójú ó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ a sọ àsìkò wa lónìí torí ibi tá a fẹ́ yà ó pọ̀ kọ́lọ́n kó fún wa gbọ́yé alákọ̀ọ́kọ́ nu tá a sáré yanjú níwọ̀nba kéékèèké la fẹ́ máa mú o bó o la ṣe máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan torí pé nínú tó ṣẹlẹ̀ ní ìjírá fourteen forty four yìí táwa gangan náà ti èmi gangan ti fi ojú ara mi rí tí mo wo fídíò rẹ̀ báyìí tí mo fetí ara mi gbọ́ a rí màámù níkanú àwọn ìlú ní Ọ̀yọ́ state tèmi ti ń sọ̀rọ̀ yìí tí wọ́n ti mú déètì ààwẹ̀ Ramadan lẹ́ẹ̀ àwọn àáfàá wa ní ṣubútù ṣáàrì Ramadan bí ahadi amroin ìwọ mùsùlùmí tó jẹ́ pé ń tọ́lọ̀ ń fẹ́ tànàbí ìfẹ́ lọ fẹ́ ṣe tí èsè ìfẹ́ ẹnu la fẹ́ lò níjọ́ tọrọ ẹ̀sìn òdojúrú rárá téèdò níyì náà táwọn èèyàn sì tún wá ìmọ̀ òdodo nípa àmọ́ ẹ̀sìn àwọn àáfàá ní ọ̀kan nínú nǹkan méjì òun la fi máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ má jà ẹ̀yàmẹ̀yà àbífẹ́ ẹnu o àbí mi mọ ọmọ àṣìṣáàbù mọ ọmọ ìṣirò àbí mo mọ ìmọ̀ bí wọ́n ṣe ń wo ìràwọ̀ àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú tá a fi máa ń bẹ̀rẹ̀ Ramadan òun náà ni bìrú úyàtì hilali Ramadan òun ni kárí oṣù pé tó bóyá ṣaaban ṣaaban lóṣù kẹjọ Ramadan lóṣù kẹsàn-án ká wá rí ìlétésù bóyá ńgbà tí ṣaaban tó di twenty nine torí pé oṣù nínú Islam kìí jẹ́ thirty one kò dẹ̀ kìí jẹ́ twenty eight either twenty nine àbí thirty ni bó ṣe wà nínú hadithi eléyìí tí màmú wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá tánàbí ń sọ wípé àṣàrù àkàdá wà àkàdá àwọn àáfàá nítorí ẹni wípé yaani tis atawa ishirin maratan aw salafin maratan okhra àsosọ àmọ́ jẹ́ twenty nine láwọn ọdún kan a sì máa jẹ́ ọgbọ̀n láwọn ọdún mi tá a bá wá rí i pé ṣàbánu pé twenty nine la wá wá oṣù pàápàá láwọn tó ní nàìjíríà ti wáyé wọ́n ti ṣe ń rọrùn national moon sighting committee wọ́n ní facebook page kódà wọ́n ní twitter account tó jẹ́ pé tán bá ti róṣù ibo yàtọ̀ sí ramadan àwa máa ń mọ́nítọ̀ rẹ̀ every month wọ́n á gbé e bẹ̀ kódà iye tí sàkáwọ̀ àtàwọn nǹkan míì iye tí sàdá kí orí obìnrin gbogbo ẹ̀ náà máa update sí facebook page wọn tèmi máa ń mọ́nítọ̀ ẹ̀ dáadáa. jẹ́mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tí ṣáàbà bá wá di twenty nine náà bá ná róṣù pé tó àti róṣù ajẹ́ pé ṣáàbà kò pé ọgbọ̀n rọ̀mọ̀dọ́nà ti bẹ̀rẹ̀ nu tẹ́lẹ̀ yìí bá ti lè ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dọ́n ìyẹn jẹ́ ahadul amurain kí wàá lẹ́lẹ́kejì nínú tá a fi máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan òun náà ni tá ti wá rí kí oṣù ọyọ níjọ́ tí ṣàbánù pé twenty nine a wà á ka ṣàbánù tó máa pé ọgbọ̀n ìyẹn ni ìkìmọ́lù ìdáti ṣàbánù ṣàlàfẹ́ àwọn àfáà wa láàka ṣàbánù tí yóò pé ọgbọ̀n sẹ́ẹ̀rí kọ̀ọ̀kan nú àwọn nǹkan méjì tí mo sọ yìí bayanu ṣáfi indal fuqaha àwọn àáfàá fún lálàyé tó kún kẹ́kẹ́ tó jẹ́ pé òun nìkan gan lè gba ẹ́písòòdù méjì ṣùgbọ́n bíi tá à ń lọ́pọ̀ sọ́márì táwọn onímọ̀ fi sọ bẹ́ẹ̀ ni àdíìsì àtọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nípa máa ń ṣe ìdààmú kò mọ̀ ṣáhárọ́ falẹ̀yẹsùn o àsẹ́ni tí oṣù bá bá láyé hmm, tó jẹ́ pé wọ́n rí oṣù tó sì wà láyé ọlọ́run ní kó yá àgbà àwẹ̀ o tọ́ra àwọn kan tó ń ṣe oṣù yìí gbọ́yé nínú àwọn wọ́n ṣe àyà yìí gbọ́yé nínú àwọn kùránì yún àwọn kùránìst wà áhlùl àhwà àtàwọn òǹfẹ́ ẹnu àwọn dúró lórí pé táwọn ọba tí ìfojú àwọn róṣù báyìí bí ìjọ kẹta àbí ìjọ kẹrin tó ṣùgbọ́n àwọn ò bẹ̀rẹ̀ àwẹ̀ àìmọye ọdún wo mí sí àwẹ̀ bíi méjì mẹ́ta àbáwẹ̀ ẹyọ kan kìí sí pé tọ́lọ̀ sọ ni pé dandan kó fojú rẹ̀ rí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tọ́lọ̀ ń fi ṣẹ́ran ní gbogbo ọdún tó fi gbà àwẹ̀ kìí sóun ní máa fojú rí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń rí ní wọ́n á máa sọ fànàbí torí náà kéèyàn mọ́tò lọ sí àyà ń gbọ́yà àti rírí oṣù ẹni tọ́lọ́ ń bá ní ó sì wà láyé o àbóhùn náà ló tiẹ̀ gan ní oṣù gan kọ́yà àrípòhùn gbá àwẹ̀ o. àdìsí eléyìí tó wà nínú sahihul Bukhari àti Muslim àdìsí àfàwà Abdullahi ọmọ Umar kọlọ̀n kó bá níyọ́ ọdún sí bàbá àtọ́mọ. ó lànà bíi sallallahu alaihi wa sallam pé fàṣùmù tẹ́ ẹ bá ti lè rí i pé wọ́n rí oṣù ẹ yá bẹ̀rẹ̀ àwẹ̀ o tẹ́ bá ti lè róṣù gbà ti ṣáàbà pé twenty nine ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wáyé dàrọ̀ àìtùmọ̀hù bákan náà ńgbà tẹ́ ẹ bá tún wá rí i wípé ẹ tún rí oṣù náà ńgbà rọ̀mọ́dọ̀ náà bá di twenty nine ẹ yá tunu o ṣùgbọ́n fàyínní gúnmọ̀ àlẹ́kùn tó bá wá di wípé oṣù ọ̀farasin ẹ̀rí fákòdòrò là le wa ya kan lele e pe bubu e pe to ngba ta ati le a ti azumo pe yo pe ogbon ohun niyan a wa ka ogbon yen to ba sha pe shaban ni ni bere awe tun gba shaban ba pe 30 ijo keji a ni de osu mo osu yoko yo a bere awe to ba je ramadan ni ta fe se iftoru ta fe sinu to pe idul fitr ohun ni so ti rọmọdọ́n bá gé twenty nine tá a bá ti lè róṣù tó bá ti lè di jẹ́ ọjọ́ kejì òun la lọ sí eid eléyìí ni àlàyé sókè àkọ́kọ́ nípa bó o la ṣe máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ àáfà wa níṣẹ́ rí ọ̀rọ̀ yíyọ oṣù yìí bí rúúyà hisab àwọn àáfà wa lẹ́yìn mùsùlùmí ẹ̀sìn yín ọ̀mọ̀ dàrú oṣù tá à ń sọ yìí pẹ̀lú kárí ni o kìí ṣe pẹ̀lú ká fi ìmọ̀ bí wọ́n ṣe ń wo nǹkan ìmọ̀ ìsáàbù hmm, kápẹ́ ní ìmọ̀ ṣírò ṣùgbọ́n mọ̀ ìsáàbù jù bá ń lọ kákẹ́wò pé tó àwa tá a mọ̀ ń pa ṣe ń wo nǹkan àti rí i pé ìjọba yìí òun ló sùn yọ tí ọba yọkọ yọ ni so nínú sáàbù tiwa ó ti yọ ọ lẹ̀ a gbọ́dọ̀ gbọ́ yé pé láyé ànábì sallallahu alaihi kò kí ń ṣe hisab òun náà fi máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ kọ̀dẹ̀ kí ń ṣe hisab òun náà fi máa ń parí ẹ̀ torí náà má jẹ́ pé òdodo ló fẹ́ tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam ó ti tó fún wa o àáfàá ní ká lọ gbọ́ yé ànábì ti sọ nínú hadith iléeṣẹ́ Bukhari àti Muslim gbà wá pé ṣe é ráwa tá a jẹ́jọ ànábì o ummatun umeya bẹ́ẹ̀ sì ń wò wá yìí ìjọ kan làwa tó jẹ́ pé wùmíyà ni wá ò kì í ṣe pé illiterate o so ti yé ìtumọ̀ wùmíyà àti la naktub wàhálà nahsib anábì ní ẹ lọ gbọ́ yé àwọn ìjọ àìkọ àìdẹ́ ẹ sọ wípé ibi tí sírò gbé yíyọ oṣù àbí wiwo oṣù sírè ìjọba oṣù yọ ìjọba oṣù gbọdọ oṣù gbọdọ parí ṣe o. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ń bá wá rò póun lòún gbẹ́sìn yé ju ànábì lọ ìní ọ̀wà adára ẹ̀ lójú pé ìjọba ìláàwẹ̀ ń bẹ̀rẹ̀ ìjọba ìláàwẹ̀ ń pẹ́ lọ ń parí irú ẹni bẹ́ẹ̀ ń lọ síárìn tọ́lọ́hún gbélé lọ́wọ́ ó fẹ́ máa lọ mọ́lọ́ àtànábì ẹ̀ lọ́wọ́ ni ẹ jẹ́ ká dúró níbi ọlọ́ àtànábì fi wá sí ọlọ́run já sórí rẹ̀ ayé àtijọ́ ògbìnrin alkiyama tá a bá ti rí pé wọ́n rósùn jọ́tíṣà àbánu pé twenty nine ká bẹ̀rẹ̀ àwẹ̀ Aka ṣàbánù tí ó pè tá a ti àbẹ̀rẹ̀ àwẹ̀ bákan náà tó bá di parí ń jọ́tí rọ̀mọ́dọ́n bá pé twenty nine tá a bá ti róṣù ìtúnu àwẹ̀ tó tá a bá róṣù àáka rọ̀mọ́dọ́n náà tóun náà ṣe kíni o tí yóò pé ọgbọ̀n eléyìí ni àlàyé tó ń bẹ lórí ẹ̀ lábẹ́ eléyìí nìkan mọ̀sáìl àwọn àáfàá tó mú mọ̀sáìlù tó pé jáwọ́ bẹ́ẹ̀ méjì mẹ́ta ń bẹ àkọ́kọ́ ni pé èèyàn mélòó ni ó rò ká tó lè gbà wọlé èyí tó rìnlẹ̀ jùmọ̀ fẹ́ máa mú wá àwọn kòláṣọ̀ àwọn ìtarí pé ńlọ́wà rọ́jẹ̀ èyí tó rìnlẹ̀ nú ọ̀rọ̀ àwọn àfáà ni pé tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́nà hmm, èèyàn kan ti tó jẹ́mọ̀ ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n èèyàn kan ti tó tó bá jẹ́ ìparí ńtọ́ dáa jù ni kó jẹ́ èèyàn méjì ńtọ́ dáa jù òun ni kó jẹ́ èèyàn méjì àdìsí àfáà wa Abdulrahman bono Zaid bin al-Khattab ọ̀nbẹ lórí eléyìí bákan náà làdísì àfáàwọ̀ abdullahi ibn umar ọ̀nbẹ lórí eléyìí òun làwọn àfáà fi gbé wọlé pẹ̀lú pa harmonize láàrin gbogbo àwọn àdísì tó wá ní tó rinlẹ̀ náà ni pé níbẹ̀rẹ̀ ramadan téèyàn kan bá ti rí oṣù bèyídìní rahman tó sì jẹ́ pé ó ń déédéé ní tí èso ń kóbokóbo ó ń kóboraja taari pé mùsùlùmí dáadáa tájọ́ máa ń sin lọ́hùn tó fi kọ̀ ní lọ́dọ̀ wa àgbáwẹ̀ tó bá di parí tari pé èèyàn méjì á tùnú eléyìí jẹ́ masala alákọ̀ọ́kọ́ nínú ntọ́jáde lábala àárí oṣù àbí àárí oṣù ẹlẹ́kejì ẹ̀ ń bá já sí wípé òun rí oṣù hmm, máa ń rọ àlèhìláàlà ó wọn wàá gbàgbọ́ ìwọ àgbà pọ́pọ́ ó sì dá lójú pé òun náà tún nídìí kọ farabalẹ̀ o wọ́n lálàkọ̀kọ́ wọ́n lọ́rọ̀ rẹ̀ náà pín sí méjì mẹ́ta tó bá dá lójú pé lóòótọ́ lòun rí níbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n lọ gbọ́dọ̀ gba àwẹ̀ ń tiẹ̀ yóò tún gbà síran láti má fi dá wàhálà ala ńgbà olórí àwọn atọ́ ń darí wọn ò sì gbọ́gbọ́ ìwọ tó rí ọ̀ gba àwẹ̀ ń tiẹ̀ fàmọ́ṣọ́ yìí dàmí ń láti má fi dá àwùjọ rú sóyè àbí òye wọ́n ní tó bá wá já sí wípé ọ̀rọ̀ kejì ni pé wọ́n ní tó rí oṣù yọ gbà ṣùgbọ́n tó jẹ́ pé níbi ìtùnú lọ́wọ́ parí ni wọ́n ní ọ̀gbọ́dọ̀ túnú yóò túnú pẹ̀lú ni mo rò pé yá àbí òye èèyàn ni tọ́lá nàbí ti ní ụmụ sọ́wọ́mọ̀ kan yá ọmọ tẹ̀sùmọ́n wà fi tẹ́rẹ́kùn yá ọmọ tó fi ya wà àdàkùn yá ọmọ tó fi dàrún ànábì sọ̀rọ̀ ẹ̀rọ pé níjọ́ táwọn mùsùlùmí bá ń bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn náà máa bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ́ tán ni àwọn kan àwọn onímọ̀ tó ní pé kò gbogbo àwọn yìí ṣe kí ni ó kó rárá gba àwẹ̀ síran kó sì má fi dá wàhálà alẹ̀ kọ́ mọ̀ wàá di pé gbogbo yín bẹ́ẹ̀ sí pọ̀ tó yìí òun nìkan ló wọ́n là àlùjá náà lọ ná a gbọ́dọ̀ sọ́ra fún rúurú ṣèṣì báyìí kọ́lọ́n kó láàánú wa lójú ẹjẹ́ àfi ọ̀rọ̀ mọ́sálà àárí oṣù àárí oṣù ẹjẹ́ àfi ilẹ̀ báwọn mo rò bá a ṣe wa. ìjọ tá a bá wà ń wẹ́jẹ̀ ń sáré yanjú masala yaomi shak ọjọ́ tá à ń ṣèyèméjì pé sáàwẹ̀ bẹ̀rẹ̀ àbáwẹ̀ ọ̀bẹ̀rẹ̀ làwọn àáfàá máa ń pè ní yaomi shak àáfàá wa ibùdó lọ́kọ́ yìí màlìjà òzíà wọ́n mọ̀ ní ọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí nínú tíra àwọn zadul mihad tí wọ́n dẹ̀ kó àwọn àṣàrù wa tó pọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù ṣùgbọ́n ẹ jẹ́ kí n summarize ẹ̀ báyìí kọ́lọ́ǹkọ́ tọ́ èmi náà sọ náà ṣé ẹ rí ọjọ́ tá à ń ṣèyèméjì yìí tá à ń wo wípé á ṣé wọ́n rosù wọ́n rosù wọ́n rosù wọ́n ò rosù àwọn àáfàá ní ń tọ́ dáa jù á gbọ́dọ̀ gba àwẹ̀ pẹ̀ Ramadan mùsùlùmí ò gbọ́dọ̀ gba àwẹ̀ gba Ramadan torí pé wọ́n rí Ramadan sọ̀rọ̀ mi yà bí òye ṣùgbọ́n tó bá wá ń wo àwọn àáfàá mi ní pé rárá kìí tiẹ̀ sọ̀rọ̀ ààwẹ̀ gan wọ́n lè yàn ọkẹ́ ṣe alimsaak sotiye níbi ọwọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn èèyàn ó kó ẹnu dúró pé ẹ̀yin èèyàn bò ní kí lẹ gbọ́ àwọn òrosù kí lẹ gbọ́ àwọn òrosù ọba máa jà mọ́lá rẹ lọ ọ jẹ wa lọ. wọ́n láàsì nínú àwọn sálàf tí wọ́n máa ń gbà sotiye bá ní ìsìn bìníyàtì tàtọ́wò sotiye wọ́n ń gbà pẹ̀ láníyàn pé àwọn ń ṣàṣegbọrẹ dẹ̀ àwọn míì tó ń gbà gan pé àyíbá a mọ̀ kọ́mọ́ lọ jásí pé àwọn ń jọ̀sán ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọmọbọ́n adẹ̀tí rí àdíìsì látọ̀dọ̀ sàábí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tóun tó ń jẹ́ òye wa pé ẹni tó bá ń gbààwẹ̀ ní ọjọ́ tí à ń ṣe iyèméjì pé sáàwẹ̀ wà àbí ò sáàwẹ̀ onítọ̀hún ti yapa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so tá a bá wá ṣe jámù gbogbo ẹ̀ láfàwá bí wọ́n kọ́ yìí kọ́lọ́run ọba àlékè ọlá kó bá ní yọ́nú sí wọn wọ́n mú àwọn ọ̀rọ̀ ìwà tó pọ̀ ń yẹn ti gbọ́dọ̀ farabalẹ̀ fún mọ̀ tó ti àlàyé tá sọmaráìsì gbogbo ẹ̀ sí ni pé irú ọjọ́ yìí tí à ń ṣe iyèméjì kì í kọ́ ṣe ọjọ́ Ramadan tọ́ra àti rẹ̀ pe pé Ramadan ni so tá a bá wá rí mùsùlùmí kan kákọ́ mọ̀ pé ìpìlẹ̀ ni ká má gbààwẹ̀ lọ́jọ́ yìí sóyè bá ní ìpìlẹ̀ nìyẹn pé kì í ṣe Ramadan adẹ̀tí yìí pé ká má ọjọ́ kan àbọ̀jọ́ méjì Ramadan so ńgbà tá a bá mọ pé wọn ò rò sùn àti free láti ṣùgbọ́n àwọn tá a fà wọ́n ẹbínú kọ́ yìí mú kó wá nínú àwọn sálàf pé wọ́n máa ń gbà kìí ṣe páwọn náà ń gbà pẹ̀ láníyàn páwọn ń gbà àwẹ̀ ọ̀ràn yẹn pé àì bá a mọ̀ òun ni ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù wallahu alam kò sí àwẹ̀ nìkíni o yawmu shak ọjọ́ tá à ń ṣe iyèméjì tí ọba tẹ́rì pé wọ́n rí oṣù àwa ti wá jẹun náà bá náà rọ́ṣù àwọn àfa aláṣẹ mùsàk àní jẹun lọ́mọ́ sáàwà dá ọjọ́ yìí padà àbá ní dá padà kọ̀ọ̀lá ní àyíndàlẹ̀ ọ̀làmọ́ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ tó sọ ní sẹ́ni pé àwọn mọ̀sáìlù fìkìyà òun la fẹ́ máa yanjú ẹnìkan sẹ́ni yọ́mù shark ọjọ́ yìí méjì òun ti jẹun ní bá ní wọ́n rọ́ṣù àwọn rọ́ṣù àwọn òsì àwọn àgbọ̀ bóyá bí aago mẹ́sàn-án àárọ̀ lòun gbọ́ tó ti mú òkì tó ti fi máìmáì mú so ti yé báwọn Ramadan ti bẹ̀rẹ̀ náà nù yóò kónú dúró ni ṣùgbọ́n bàbá tó ti á jẹ láàárọ̀ nǹkan ṣé yóò dá àwẹ̀ padà àbí ò ní dá padà àwọn kan nú àwọn onímọ̀ ni pé ń gbọ́ ọjà sí pé àsìkò tí ròdé ti gbọ́ rẹ̀ yẹn kò jẹun mọ́ ó ti ṣe ń tọ́lọ́ fi ó ṣe àwọn kan nígbò tí kò jẹun yóò dẹyọ kan padà wallahu alam àáfò ń tàn mọ́nà pé kọ́ dẹyọ kan padà kọ́lọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa. mọ́sálà míì tó ń bẹ táwọn ìlú kan bá rí oṣù táwọn ìlú mi ò rí ń ọ̀rọ̀ tún pọ̀ rẹpẹtẹ lórí eléyìí náà masáyìlú pọ̀ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ àwẹ̀ <laughs> la ilaha illallah san àwọn àáfàá wa ní olóore ṣùgbọ́n a àwọn àáfàá wa tán ní pé lìkúlì kò sí ní tó burú kọjá pé ìlú kọ̀ọ̀kan kó dúró ti oṣù rẹ̀ bá rí àwọn onímọ̀ táyà pé wọ́n rí sí wípé àwọn ìlú tó bá já òru kan náà ni wọ́n ń lò kò sí ní tó burú kan lo oṣù ara wọn tó jẹ́ pé almost ìyàtọ̀ tó wà láàrin ọ̀sán wọn àtòru wọn bóyá bíi wákàtí kan méjì tó jẹ́ pé tó rùn bá wọ̀ ń bí náà yọ wọ̀ ń yẹn láìpẹ́ so àwọn ọ̀rọ̀ tó ń pọ̀ rẹpẹtẹ lórí eléyìí ọ̀hún náà ṣùgbọ́n mọ̀ràn táwọn ò fún wa ni pé ìlú tó bá ti lè dá dúró tán ní ètò bá ṣe ń ṣètò wọn kan fara mọ́ ètò òlu wọn yẹn ọba súnà mu àwọn àjọ tó wà fún rírí oṣù ní arósù ẹbẹ̀rẹ̀ pé àwọn ọmọ rosu ní kọ́ńtì báyìí kò sí tọkàn wọn ti rosu lò tìyín ẹ máa gbà wẹ̀ lọ àròsù nílùú wa ìlú báyìí mọ̀ rosu ẹ máa gbà tìyín lọ so tìyẹ bá ń pàápàá tó bá já sí wípé àwọn ìlú tó jẹ́ pé bóyá yàtọ̀ tiẹ̀ tún pọ̀ nínú ọ̀sán àti òru yẹn so wàhálà torí àdíìsì lìkúlì bálàdé ń rúwúyà tùú yẹn àdíìsì tó gùn ni àdíìsì ń tọ̀wé àdíìsì afáwọ̀ abdullahi ibùnà abbas kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó bá ní yọnu sí wọn àtàwọn àlàyé tó pọ̀ àsòtìyé bá àdíìsì kírímọ̀ táàfà akọ́sìm sáálí àdíìsì yẹn ní ìsìnàdù tó gùn tó yẹ pé mọ́wúlá ibùnà abbas ìkànnì àwọn mọ̀dàn afáwọ̀ abdullahi ibùnà abbas ọ̀tí ara àdíìfì òun la ti gbọ́ yé pé kò sí ní tó burú ìlú kọ̀ọ̀kan lè ṣe kíni o ó lè ìlú kọ̀ọ̀kan kò sí ní tó burú kan lo nǹkan tí wọ́n bá rí nínú oṣù kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà àáfàá níbi wàá gba ààwẹ̀ ká lọ gbọ́yé o ó nídìí ká gbọ́ àwọn mọ́jẹ̀mú kọ̀ọ̀kan náà yìí nínú àwọn tọrọ mọ́ ààwẹ̀ àti a kó yé pọ̀nà yàn láàwẹ̀ àáfàá lẹ́ni tí ó jọ̀nà yàn fún àti jẹ́ kó yé pé kò ní jó ní àjò yóò jẹun tó ti bàlágà yóò je tó ní làákàyè tó bá jẹ́ obìnrin yóò jẹ́ ni tó mọ́ra kúrò níbi ẹ̀jẹ̀ nǹkan oṣooṣù àbí ẹ̀jẹ̀ ìbímọ gbogbo eléyìí a gbọ́dọ̀ gbọ́yé bákan náà ń tó fẹ́ gbààwẹ̀ ṣẹ̀ríà fẹ́ kó dà níyàn ẹni tó fẹ́ gba ààwẹ̀ ṣùgbọ́n àníyàn yìí kìí ṣe irú tó máa ń ṣẹlẹ̀ nílùú wa láwọn mọ́sálásí mi ní ìsìn láti next week wọ́n ti máa kọ́ àníyàn ààwẹ̀ àníyàn asámú àníyàn sàárì wọ́n kọ rẹpẹtẹ gbogbo àwọn àníyàn eré èèyàn wà ní rí ẹyọ kan rẹ̀ nínú àdíìsì kankan èyí táwọn àáfàá sọ ni pé àníyàtù màhálùwà alqalb n ti ń jàníyàn nínú Islam ọkàn ni máa ń wà wàtàlá fúdù bíi àbídà àì máa fọkàn sọ àdàdálẹ̀ ní ká máa fọkàn sọ àníyàn asẹ́ni tó fẹ́ gba àwẹ̀ tán bá ti lè róṣù yóò ti dàníyàn pé òun ó gba àwẹ̀ o fún odidi oṣù Ramadan àwọn àáfàá ní ọ̀wá sí ní tó burú tẹ̀jìdídù níyà kọ́ máa tún àníyàn yẹn dà bóyá tó bá ti fẹ́ jẹ sáárì ní gbogbo òru kò sí ní tó burú níbi eléyìí àáfàá ni ká tún lọ gbọ́yé ẹni tí ó fẹ́ gba ààwẹ̀ ṣẹ̀rí àfẹ́ fún lẹ́yìn ìgbà tó bá ti dàníyàn pé wọ́n gba ààwẹ̀ tó sì ti mọ̀ wípé a ti wà nínú oṣù rọ̀mọ̀dọ́nà nínú àwọn tó gbọ́dọ̀ mójútó ní alimsak àáfàá nírú ẹni yìí yóò kó ẹnu ró yóò kó ara ró yóò kó oríkèéríkèé ara rẹ̀ ro torí pé ààwẹ̀ ọkọjá àìjẹun àìmumi nìkan inshàlá ó súnmọ́ ká padà ka ọ̀rọ̀ àwọn sálàf bóyá bíi méjì mẹ́ta nínú tí wọ́n sọ nípa bí àwọn ṣe máa ń gba ààwẹ̀ àádẹ́mu látòrí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àáfàá lẹ́ni tó fẹ́ gba ààwẹ̀ lẹ́yìn ìgbà ọba ti táwọn mọ́jẹ̀mú ti pé sí la ó ti bàlágà ó ní làákàyè kò sí nínú ẹ̀gbin tó bá jóbin tó ti yé kò sí lórí ìrìn àjò àwọn tó lè fa kó mọ́ gbààwẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ó ti dàníyàn pé òun fẹ́ gbààwẹ̀ yóò wá mọ̀ pé ntàní táwẹ̀ kó sínú ọ bẹ̀rẹ̀ látòrí kéèyàn ò kó gbogbo ara rẹ̀ dúró àáfà wàhùwà òun ni kọjá pé èèyàn ò kóra dúró kúrò níbi mẹ́nà akílín wà ṣúríbín wà jìmáín wà nílẹ̀ muftirat àáfàá lẹ́yìn ò kóra dúró o ò ní jẹun o ò ní mumi èèyàn ò ní lè súnmọ́ obìnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ nígbà wo wa ni mintu lo ilfajir ilal magrib aw ilagorobi shams láti gbàtà lùfàjárì bá ti yọ títí yóò fi di pé oòrùn wọ̀ nírọ̀lẹ́ má àṣálẹ́ àáfàá ní táwa àkúra róńbẹ́ yìí ẹ ṣàkíyèsí ẹ oúnjẹ omi ìbálò láàrin ọkùnrin àtobìnrin àti gbogbo nǹkan tó lè jáni láàwẹ̀ bíi ká máa wòwò bíi ká máa fi oríkèéríkèé ara ká máa ṣe kíni o ká máa fi ṣeré bí àwọn nǹkan míì tí ó jẹ́ pé yóò dín ládàáwẹ̀ kù rẹpẹtẹ gbogbo orú àwọn nǹkan yìí òun la gbọ́dọ̀ ṣe kíni o òun la gbọ́dọ̀ sọ̀ra fún. àáfàá ní ká wá lọ ó ti wà nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ wa Muhammad alayhi wa alayhi wa sallam tó ń jí oyé pé àkọ́wọ́lá zor wàlàámàlà bí ìwà rọ́fàfù ẹni tí ọba ti lè gbé ọ̀rọ̀ ọbú ìṣesí ibú iṣẹ́ ẹbú anábìnirú ẹni ìfàlẹ́ ìsàlẹ̀ láàyè hájà fi ànyàdá àtọ̀ àmọ́ wàṣàrọ̀ ọba àìjẹun àìmọ́mi kò nítumọ̀ níwájú ọlọ́run àfáàwẹ̀ kọjá àìjẹun àìmọ́mi àìsùnmọ́bẹ̀ àfáà nìyẹn la ṣe bí nínú ọ̀rọ̀ àwọn kìbárù sálàfù àwọn àgbààgbà nínú àwọn aṣíwájú rere fún wa pàápàá nínú àwọn alukulafa arọ̀ṣìdò ẹ̀ wájú àwòrán afa wa umaru ọmọ khatob radiyallahu an àtọ̀rọ̀ afa wa ali ọmọ abi tolib afa wa umaru ọmọ khatob wọ́n ní laisa siyam mina ta'am wa sharobi wahda wọ́n ní sẹ́ẹ̀rí ti ń jáwèé kìí àìjẹun àìmọ́mẹ́nìkan o wọ́n ní wàlàkínà wú wàlìbápìl wàlágù wàlhálf wọn ní sẹ rí ara ń ti ń já ni ká sọ oríkèéríkèé ara wa ká má máa parọ́ ń ti ń ká gbogbo ń ti ń jẹ́ wà ni òfowó ni ọparọ fún èèyàn ni ọ̀rànjú mọ́bìnrin olóbìnrin ni òun wo ni gbogbo ń ti ń ìtọ́bájọmọ́ ọ̀rọ̀ àwẹ̀ wa ara alágùwù gẹ́gẹ́ bá àfa àwa ibùdó masiru ṣe tú kọ́ ọ máa kọ orin a máa kọrin kọ́ ọ máa jó kọ́ ọ máa tàkasúfe táwẹ̀ bá tún lọ náà àgbègbè àti ọ̀sà àwẹ̀ náà mùsùlùmí gbọ́dọ̀ máa jìnnà sí gbogbo àwọn nǹkan ìṣùgbọ́n àwẹ̀ tún kó sínú kọ́ máa ní ọlọ́run ṣe mí kú jẹun lọ́ba ara ń tàkasúfe lọ́ba ara ń jó lọ́ba di wèrè òmùlógò níwọ̀n náà bá ara ń jó lọ́ba fi késẹ́ẹ̀tì kan sínú inú mọ́tò rẹ̀ lọ́ba ara ń mérí lọ́ba ń pé káwé ọmọ bàá máa gbọ́ wàlá hálf kéèyàn máa búra lórí irọ́ ìmáàmù wa ibùnú àbí ṣáíbà àwọn ni wọ́n gba eléyìí wa ti aafọ wa umaru ọmọ khatob òun nìyẹn àáfàá wa ali ọlọ́mùbá ni kẹ́ àwọn náà àwọn náà tún sọrú ẹ̀ àwọn náà ní iná síyá wọ́n ní lọ́dọ̀ tàwọn o ẹ̀rí ti ń jáwèé láìsàmínà tọ́ àm wọ́n ní ọ̀rọ̀ àjẹun àmúmi lásán wàlákín minal kadhib wọ́n ní ká mọ̀ máa parọ́ wà libatil ìwà àbàjẹ́ wà lágù ọ̀rọ̀ awẹ́wà bí orin kankan yẹn wọ́n ní ká jìnnà sí ara tí ń jẹ́ ààwẹ̀ nìyẹn. àáfàá wa tọ́lùkù bọ́nà kọ́ìs àwọn ń sọ wọ́n ní kọ́lá àbúdárì wọ́n láàfàá wa àbúdárì ọ̀dẹ́ àlá nínú àwọn sàábẹ́ ni àbúdárì àlgìfárì wọ́n náà sọ pé ìdá asumuta ìrẹ́ tó o jẹ́ mùsùlùmí tó o bá ti ń gbààwẹ̀ fatah fadmastapat máa sọ gbogbo oríkèéríkèé ara rẹ̀ bọ́ ọ bá ṣe ní agbára mọ́ àáfà àwa jábìrú ọmọ abdullahi wọ̀rọ̀ àwọn sàábé là ń kà rẹpẹtẹ yìí à ń sọ ilé ìkálẹ̀mọ̀ pé ààwẹ̀ kọjá àìjẹun àìmumi nìkan àáfà àwa jábìrú ọmọ abdullahi wọn ní ìdá sumuta tó bá ti gbà wẹ̀ fálíyẹ̀ sumu samuel kà yáa jẹ́ kí samuel rẹ ìgbọràn rẹ jẹ́ ó gbààwẹ̀ etí rẹ jẹ́ ó gbààwẹ̀ wàbá sọ́rùkà jẹ́ kójú rẹ ìríran rẹ kó gbààwẹ̀ wàlìsánú kanilkẹ́dì jẹ́ kí ahọ́n rẹ ó gbààwẹ̀ kó má máa parọ́ níbi ẹ̀rọ wàlmáàsà àti ogun tí bá ń jọ mẹ́sẹ̀ wádà azal khadim níbòmí wádà azal jar gbogbo ohun tó lè fa kọ́ ọmọ afárá ní aládùúgbò rẹ àbáwọn tí ń bọ́ ṣiṣẹ́ àwọn bí ọmọ ọ̀dọ́ rẹ sọ́ra fún tó o bá ń gbáwẹ̀ kódà wàlíyẹ́kùn àlékà wàkọ́r wàṣẹ̀kìnà wà á farabalẹ̀ fẹ̀mí ọjọ́ tó o bá gbáwẹ̀ tí ó yàtọ̀ wàlá tẹ́jú aliyahuma fitrika wàyahuma sèyámíkà sàwà. má jẹ́ ọjà sí kéjọ́ tó gbà àwẹ̀ àtọ́jọ́ tó àwẹ̀ wá rí bákan náà àáfàá wẹ́bù náà àbí ṣáíbà àwọn náà ni wọ́n tún gbélé ìwà àáfàá ọ̀rọ̀ àwọn sálàfù pọ̀ pẹ̀pẹ̀tẹ̀ lórí eléyìí àáfàá lẹ́yìn eléyìí àáwà máa jẹ sáárì ìwọ tó fẹ́ gbàwẹ̀ àṣàhó a máa jẹ sáárì àáfàá wa náà sọ màmá lè kọ́ lọ́nba ni yọnu sí wọn wọ́n ní anna rasulallah alayhi wa wọn lánàá bí n sọ pé ta saharu fa inna fi sahuri baraka anábì ni ẹ máa jẹ sáárì má sọ pé ah, èmi ọ̀la ìkíkí máa jẹun lóru ọ̀la ìkẹ́ ni o torí pé sáárì fúnra rẹ̀ ó ní òdìdí láàdá lọ́tọ̀ ìlànà anábì àsálàm ni anábì ni ẹ máa jẹ sáárì fa inna fi sahuri baraka àlùbáríkà pọ̀ níbi sáárì kódà àfáà wa amúrùbùnà làásù nínú àdìsí tiwọn wọn lánàá bí ní fọ́sùlù má báyìí náà sùyàmì náà wàsíyámi alikitab aklatu sahur òpin ìyà ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ tiwa àtàwẹ̀ àwọn kírísítẹ́nì àtàwọn júù ni pé àwa máa ń jẹ sàárì àáfàá ní kódà bó ṣe gẹ́ omi òun ni kò sí ní tó burú bí a lè fi jẹ sàárì nínú àdìsí àfáwọ abdullahi ibn amru àdìsí àfáwọ abdullahi ibn amru onípànàbí sọ pé tasaharu ẹ máa jẹ sàárì wàhálà òbíjọ àtìmọ kódà kọjẹ pé gẹ́ omi kan lẹ́ẹ̀fi jẹ sàárì sàárì kọjẹ́ gẹ̀ẹ́tì kan kò sí ní tó burú ń bẹ̀ àáfàá wa ibnu hibban àwọn ni wọ́n gba eléyìí wá nínú tí wọ́n fẹ́ ká fi máa jẹ sàárì bóyá mọ̀lá lọ fẹ́ jẹ báwa sí máa jẹ ńlẹ̀ yorùbá wọ́n fẹ́ jẹ búrẹ́dì kọ́dà kí èso dàbí náà kó tún wà nínú nǹkan tí a fi máa gba tá a fi máa jẹ sàárì ibẹ̀ láti gbé tó di episode eight orí ọ̀rọ̀ sàárì náà la sì wà àti ìlà àǹbarabọ̀ kọ́lọ́n kó fún wa lágbóyé ọ̀rọ̀ rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa alaykum wa rahmatullahi wa barakatuh.